رسولك ونبيك محمد بن عبد الله وعلى آله وأصحابه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته هذا الفصل ولون ọba شنو ṣe ìrun wákàtí márùn-ún tó ṣe أجل orígun kan nínú orígun ọ̀kan ṣoṣo lọ́lọ́mọ òní sátìmù òní márùn òní òní òní òní òní lọ́wọ́ adébíyá ni ọ̀nà ahmed ẹ̀rí sìn ọlọ́run bá ní ṣe bá ní ìfẹ́ ọlọ́run ọlọ́run bá ní ṣe fún àti àwọn ará ilé rẹ̀ lápapọ̀. ìrọ̀lẹ́ òní lágbára ọlọ́run ọ̀rọ̀ nípa ìrọ̀rùn báwo ló ṣe pàtàkì tó ọláwo ní ń bẹ fún oní tí a máa ṣe àlàyé bàbá wa parí léyìn a wà lẹ́nu bá báwo la ṣe máa ń kírun tó kù lára àwọn nǹkan wo ló dandan àwọn nǹkan wo ńlá gbọ́dọ̀ máa rí tàbá fẹ́ kírun sí òkú lára. ẹjẹ bẹ̀rẹ̀ láti lè fọlọ sọlá tọ́ba ń sọ nípa ìrun orígun ẹlẹ́ẹ̀kejì òní àwọn kíkí ńlọ́jẹ́ nínú àwọn orígun ẹ̀sìn mara àmì àti tábáyíká dàálẹ̀ ká máa fún ta ìrun ńlọ pàtàkì jùlọ ńlọ kàńpá jùlọ lẹ́yìn gbólóhùn méjèèjì pé. kọ́sẹ́ni tí ìjọsìn òdodo tó tọ́ sí tó yẹ àfọlọ́wọn bá Allahu nìkan ṣoṣo lẹ́yìn méjèèjì àtijọ́ nípa Muhammad ẹrú ṣe ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run bá ti ní pẹ̀lú lẹ́yìn méjèèjì ìtútún kápá bí ìrún kò sí nínú àwọn orígun ẹ̀sìn Islam mara mú. ìrún yìí lára pàtàkì ẹ̀ ni pé ìyàtí làkùnrin lẹ́yìn làkùnrin wà lóyún àwọn òyìnbó. ó ní ìbáṣepọ̀ níbẹ̀ láàrin ọlọ́run àti ọlọ́run rẹ̀. àlejò ọlọ́run ní gbọ́dọ̀ bá òun àrí ọ̀sọ́ta ń sọ pé ìlà adákùn ìlà kọ́ ọ̀mọ̀sọ̀lá kí fàyínà òun náà di ẹ̀rọ ba ìlà adákùn lẹ́gbẹ̀jẹ̀ nìkan nínú yín ìgbà tó bá dìde nàró tí bá ń kí fọ́nà ọba fàyínà náà di ẹ̀rọ ba òun. ìbọ̀lọ̀ wọn bá rẹ̀ sọ̀rọ̀ ni nínú hadith míì ọla bọ́ba àlejòlá nínú hadith al-Qudsi oníkọ̀tàǹtù sọ̀lá àtàbáyé ní wàbáyé náà àbìlí ní sáyẹn wọ̀lẹ̀ àbìlí máa sá àlà ọlọ́run bọ́ba àlejòlá ó lóun sí méjì lọ́gbọ̀ọ́gba láàrin òun. àtẹrùsìn tí ń kírun fọlọ́ wọlé ábìlì náà sáàlà gbogbo ntẹ́rù mi bá ti ń tọrọ tí bá ti ń béèrè lọ́dọ̀ èmi ọlọ́run ti ẹ̀ ní o àní gbogbo tí bá ti ń béèrè lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run máa ṣe fún mi. fàyíṣà kọ́ọ́lá ni ábìlì bẹ́yẹn bá ń kírun lọ bẹ́yẹn sọ pé alihamdulilayi rabbil alamin qala Allahu ta'ala hamadani ábìlì. téèyàn bá bẹ̀rẹ̀ lọ́ka sọ́ọ́dún bá ti à ó ní ọpẹ́ ọba yé pátápátá sọ pé hamidani hamidani hamidani ah, mi ó sì dúpẹ́ fún mi. wàyíká kọ́ọ̀dà rahman rahim kọ́ méjèèjì sọ pé lẹ́yìn ẹrú mi ọ̀sẹ̀ nìkan ni ó ní èmi ọlọ́run. wọ́n ìgbà kan ọ̀la náà lè fi ọ̀rọ̀ ìdíyìn bí ẹ̀dá ń bá ń bá sí bí ẹ̀dá ká yà ń nítorí wọn sọ ni pé ni ẹrú ó gbé mi ìyá àbújọ wa ìyá sáyìn bẹ́ẹ̀ ọ̀dọ̀ rẹ̀ nìkan láti máa wá ìrànlọ́wọ́ ìlànà wa wá ọlọ́wọ́ sọ pé ààdà báyìí ní wà báyìí ní àádìdì wàlẹ̀ àádìdì máa sàádà eléyìí o àti ní àtẹrù mi ńlá àjọpín méjì ìyá kan àbùdù tọlọ́mi wọ́n ìyá kan sàáyìn tẹrù ńlẹ́lẹ́yìn wàlẹ̀ àádìdì máa sàádà gbogbo ń dẹ́rù ní bá wá ń béèrè lọ́dọ̀ èmi ọlọ́run pátá èyí máa ṣe fún o. fọyídà paul tẹ́gbà sọ pé èyí nínú sọ̀rọ̀ ọ̀rọ̀ ìrìn ìrọ̀ náà bọ̀ ó ti sọ̀rọ̀ ìmọ̀ wáyé wá tẹ̀lé wa múlẹ̀ lórí ojú ọ̀nà tààrà tẹ̀lé sọ̀rọ̀ ọ̀dọ̀ pẹ̀lú ìlà ìhàn tààrà lẹ́yìn ojú ọ̀nà àwọn tó ti gbé ìlera àwọn ọlọ́run ó ti kọ̀ lé wọn lórí. lẹ́yìn màdúnyà lẹ́yìn yàtọ̀ sí ojú ọ̀nà tó ṣe pé ọlọ́run ti bínú sí wọn wọ́n lọ sí ṣe àbáwọn tó ṣe pé wọ́n ti wọ́n ti àná. bá ti rí báyìí tán ọlọ́run ní gbogbo ń dẹ́rù sọ̀rọ̀ ẹ̀mí ní nítorí tí bá tó lò sí ìrìn ọlọ́run lọ́dọ̀ ẹni tí ń ṣe fún mi owó tí bá ń fẹ́ ìmọ̀ àgbàfẹ́. níta fẹ́ sọ̀rọ̀ láàrin ìgbẹ́ lẹ́la pàtàkì ìrìn ìgbẹ́ ó ní ọ̀nà kan pàtó tí ìyẹn ló gbà láti máa gbọ́dọ̀ wọ ara rẹ̀ lọ́rọ̀. mo rántí nígbà táwọn kan àwọn kéékèèké ní mọ́tò ìrìn àgbàfẹ́ wọn ò ní على أن يكون لنا 2 for 4 3 4 2 for صدري 4 for ظهري 4 for عقلي 3 for مدري 4 for تليفون نمبر 11 ìní pé kí n tó tó ń là wọ́n ti ń kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ní pé ìrun wákàtí márùn-ún ọkàn dandan ọba fẹ́ẹ́ la nǹkan lọ́dọ̀ ọlọ́run ọ̀nà kan gbòógì tí a ti bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ tí pé yẹn fẹ́ lọ́dọ̀ ọlọ́run ti ìgbà tí bá ń kírun yàtọ̀ sí nípa nínú àwọn kan ṣe ní pẹ̀lú àwọn ọ̀dọ́. Àwọn olùgbèmọ̀ ìmọ̀ àwọn nǹkan tó ń bẹ lẹ́yìn yìí ní àtọ́kọ́lọ́ gbóhùn bí yá níbo kàákà ìwọ̀n a máa ṣe ìkànlọ́wọ́ fún ni lórí kọ́lọ́ ọ̀gbó tètè bá ní ṣe. Wọ́n náà ní àyẹ̀fàṣà ìrún bàtà náà àwọn ènìyàn jẹ́ ìkànlọ́wọ́ lọ́jẹ́ àyẹ̀fàṣà láti pọ̀ fún nípa àwọn ọ̀rọ̀ tó ń gbé jáde wọ̀lẹ̀mùkàrọ̀ àtàwọn ìwà àti èyí tí ọ̀sán kọ̀. ọlọ́run bá sọ nínú àyà àlùkùránì nínú sọ́dún ìgbàkọ́ra àyà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní láàdọ́ta ọ̀dún báyìí. olùwàsánù ìsọ̀rọ̀ ìrọ̀lá ẹnu àti ìrún kíkí àti sùúrù ìfaradà ṣíṣe ẹnu àti ìrànlọ́wọ́ lórí lọ́dọọdọ. láyé أسمعون إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر أسمعون إليك أنتم قاسي أصدق الإسلام ومن القرآن يقبل ما كي ما صار وأقم الصلاة يوم وقت ما ما تقول ما تقول إن الصلاة تنهى أن الفحشاء والمنكر بدلا يمكنه إما أن àwọn ìwà tó forí lẹ́yìn àtàwọn ìwà èyí tọ́kàn kọ̀ ẹ̀rọ máa ń gbà lọ́wọ́ rẹ̀. ló jẹ́ pé bàbá rẹ̀ ọ̀nà tí bá ń jalè àbí tí bá ń purọ́ ẹ̀jẹ̀ àfihàn ẹ̀jẹ̀ àfikọ́. ẹ̀jẹ̀ ajé kò ṣe àbójútó òun ní kékeré ó bá ti lé ń kírun láwọn àkókò rẹ̀ pẹ̀lú òru ọlọ́run àwọn tí ọ̀dà ìran yóò gbà á lọ́wọ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀. yàtọ̀ sílẹ̀ yàn ìran kíkí náà ràn lé mọ ìmọ̀lẹ̀ lọ fáwọn jẹ́ onígbàgbọ́ òdodo ìran máa ń ìmọ̀lẹ̀ sínú bá ń kí ìran ìmọ̀lẹ̀ lọ jẹ́ nínú wàbí má ṣe ayé òní tó bá tún ti jẹ́ òbí ìyàlẹ̀ kí á mọ̀ nígbà tí ọlọ́run tó bá kó ẹ̀ dájọ́ ṣé bá àwọn ohun ìṣẹ̀lẹ̀ yóò ti ṣẹlẹ̀ síwájú àkókò náà àwọn ìràwọ̀ ojú ọ̀run ó ti jábọ́ ọlọ́run ó ti kò ní í sóòrùn kò ní í sí òtùpá kò ní í kò ní í sí nǹkan tí àlẹ́ ṣe bá ń kírun òun bó lò ní ètò ọ̀sán ìmọ̀lẹ̀ fẹ́ dà á tó bá dé ọ̀gbìn nàìjíríà mọ̀. òjíṣẹ́ náà bá sọ́nà báwọn àdéhùn ọ̀dọ́ta sọ pé ọ̀sọ̀lá ònúrùn irun kíkítà ẹni ònúrùn ìmọ̀lẹ̀ òníṣe inú tí wọ́n ń àdéhùn mi fi pé ìnà ọmọ ìlú àwọn ẹ̀yọ́ wẹ̀rẹ̀ kìíyá mẹ́tì gbọ́rọ̀ mùsàdàlì mi àgbáyé lọ́jọ́ tó bá dé ọ̀gbìn nàìjíríà mọ̀ àwọn ìjọ tèmi ò àwọn ọmọlẹ́yìn ìdílé Muhammad sallallahu alaihi wa sallam wọ́n máa pè wọ́n àwọn náà máa wá bọ̀ lọ́jọ́ tó lè àdìyàmù gbòòrò lẹ́nu tó ṣe wípé ìmọ̀lẹ̀ ìfúnfún láti fi ìmọ̀lẹ̀ yóò máa bẹ lójú wọn gbogbo oríkèérí kàràkà ní ṣe àlùbọ̀dá ìmọ̀lẹ̀ yóò ti lè jáde kí ni tọ́ka ní àgbára ìwúlò látàrí pípa àlùbọ̀dá tí wọ́n

àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo. bákan náà ìtutù ojú ńlọ́jẹ́ fáwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo. òtítọ́ náà wọ́n sọ́nà lọ́wọ́ àwọn ìlọ́sọ́nà tó ń jẹ́ àwọn ìdásọ́nà tó ayé ní ìsọ̀lá ìtutù ojú mi ọlọ́run ti tún bí ìjẹ́ wọn. èmi nígbà tí mo máa ń dùn ní ìlọ bàtí mo máa ń tún ìmúkọ́ ọ̀rọ̀ àwọn ilé ìmọ̀ ń yàtọ̀ sílẹ̀ yìí الصلاة محى بها الخطايا وتكبر السيئات ìmúdíkí ọlọ́run máa ń lò ó ẹgbẹ́ bíi sábà bíi tí máa ń fa àwọn ẹ̀sẹ̀ tí èèyàn bá dá ọlọ́run máa ń ha dánù àwọn aburú tí èèyàn ṣe ọlọ́run àwọn awọ ìmọ̀ mẹ́rin bá ń ṣe lá àwọn ẹ̀sẹ̀ lọ́sẹ̀ lọ́nà wọn bá ní fa mọ̀lẹ́kà tí wọ́n fà á nílé ló jẹ́ pé alẹ́ ìyọ́lọ́run tọ́lọ̀ fún àwọn àlejò ọ̀sán náà ọkùnrin táwọn ìgbàgbé níjọba ọwọ́ ni wọ́n lè rí i pé àrò àìsàn lọ àìsàn náà rọ bìbá àti àkàdé fún ìyàwó sẹ́kì ló fi ìkúlẹ̀ yọ̀wò kọ́ńkọ́ńkọ́ àìyáwó kọ̀ọ̀ ìyàwó ní ìṣe fún alẹ́ ni mo fẹ́ ṣe mo fẹ́ gbé ìlú nílùú àlọ́wọ́ rẹ̀ àrò àìsàn ẹ̀fọn mi lò ẹ̀fọ́ ìdáhùn kan lọ ẹnìyàn náà ọ̀rọ̀ kọ́kọ́ yìí fi àkéde máa tó pa ọba ń bẹ lẹ́nu ọ̀nà ìlú ọ̀nà kan nínú wọn. yẹ̀pẹ́ tó ń fi ewu lọ yọ̀ọ́ nípa sọ̀rọ̀ ọ̀ tó ní kàn wá tó wá ń wẹ̀ lẹ́ẹ̀ máa mú láti fi àkéde máa tó yìí ẹ̀ máa mú ìyọ̀wẹ̀ yọ̀wẹ̀ kọ́ńtà yìí yọ̀wẹ̀ yọ̀wẹ̀ kọ́ńtà yìí lọ́wọ́ ọ̀rọ̀ yọ̀wẹ̀ kan bá يبقى مجرد شيء ǹjẹ́ ìròrí kankan ǹjẹ́ ìbòsí kankan tí yóò wá jẹ́ ìdàrú onítọ̀ọ̀dé kọ́ọ̀lù láà àwọn tàbí ní à làyọ̀ pọ̀ ní ìdára ní ìṣẹ́yìn ìbòsí kankan ìròrí kankan kò ní ìṣẹ́kù ìdára onítọ̀ọ̀dé àlejò ń sọ ọ̀rọ̀ fàgbàgbà àdéhà yìí ló ń sọ̀rọ̀ láàrin fáwọn báwọn ìlú báwo ni wọ́n ṣe jẹ́ ẹni wọ. Yẹ́n ní ọ̀gá òkú ní ìjọba ọ̀yá. Ọlọ́run ń fi ọ̀nà wákàtí márùn-ún ó fi máa ń pa àwọn ẹ̀ṣẹ̀ fún ìdáṣẹ̀ ọlọ́run ti máa ń pa á rẹ̀. Lọ́jọ́ ló máa àdé ìlú òṣìṣẹ́ náà máa tọ́jú ìdáwọ̀ àdéhùn ọ̀gá ọ̀pọ̀lọpọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ìrìn wákàtí márùn-ún ní ìwọ̀n والجمعة إلى الجمعة يوم الجمعة تحقيق فتعارف بما تعملون ìparẹ́ ìpadà ní ẹ̀jẹ̀ ìmúlò jẹ́ fáwọn ìpínlẹ̀ láàrin wọn. ẹ̀jẹ̀ bá ti mú àbúrà tó wá sí ìrùn góòlù àdílà. ìrùn góòlù ní ìlú ọlọ́run ti bá àwọn àṣìṣe àwọn àṣìṣe àṣìṣe èdè ìṣe lọ́lá tó àtúbà àti àyà yóò ti parẹ́. tó bá tó àwọn ìdíyàn tó bá fẹ́ pẹ̀lẹ́ lálàpọ̀ àyíká ìyàn áfírí ní ìbára tí a wọ́n lè wọ́n ti wọlé rẹ̀ nínú bẹ́ẹ̀ náà ní wọ́n ti mọ̀ ẹ̀jẹ̀ tó yàn lẹ́yà ní ìdíyàn kan tí ìdíyàn tó yàn ọlọ́run àti ìwọ̀n ìdíyàn tó yàn sí yọ̀ọ̀ ní ìbára ṣùgbọ́n o pẹ̀lú mẹ́tẹ̀ẹ̀ nínú o máa yà tó ṣẹlẹ̀ àdáyé rẹ̀ lópin ìgbà ẹni ní gbẹ̀rù yìí tó bá ti dènà sáwọn ìṣẹ̀lẹ̀ ńláńláńlá bíi kí ni òṣèlú ọ̀dọ́dọ̀ bíi kí ni òṣèlú yẹn ọ̀rọ̀ ẹ̀yìn owó ìlú ní rírà owó àgbẹ̀tẹ̀lẹ̀ ìpànìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. táwọn nǹkan ìgbà kejì ń wọlé lọ́wọ́ kó lára ẹ̀dá àwọn ẹ̀sẹ̀ ẹ̀ẹ́fẹ̀ ẹ̀sẹ̀ tí yẹn bá dáhùn ọdún ìṣòkan láti sọ èdè ìlú ìlú ìlú ìlú. àbúlá ìlú ìlú náà kọ́nà ń kó wa nìyẹn lọ́wọ́ oní àkọsí ọ̀rọ̀ mi ó ní màá sábà ọ̀rọ̀ wọn àyẹ̀ nkọ̀lá bọ́dà mọ́sílẹ̀ fàlẹ̀ ààfin àyàrá ọ̀dà ìjọba àìsàn náà dàbí. ẹ̀fẹ́ mi ní màá tó lọ fún un ó ní ẹ̀tọ́ bá ti pé ọba ń fẹ́ ẹ̀tọ́ bá ti pé yóò dùn màá nínú àyẹ̀ nkọ̀lá bọ́dà mọ́sílẹ̀ láti bọ́dà ọba rẹ̀ pàdé lọ́la lẹ́yìn tí ó wà lórí pé ìsìláàmù sì ń bẹ lára rẹ̀ ẹ má ní ìsìláàmù pàdé ọdún pàdé ààfin aláwọ̀ rẹ̀ ìṣòro. ó nílò ọ̀hún kó yẹ ṣe àmójútó àwọn ìlú àwọn ìlú wákàtí lára àwọn ìlú àìsílò náà dà èyí mu. láyé báyìí tó tọ̀ ń láwà tí wọ́n ti ní pẹ̀lú ọjà ìjọba ọmọ ìjọba ọmọ ìjọba mọ́nìmọ́nì ìgbà tó bá tó bá ní láti ilé ìlú ọ̀nà ìgbàwó ìdí táwùjẹ ọ̀nà ìgbàwó òní ájà sí àsìkò tó ń bà yé bẹ̀ ọ̀nà ìgbàwó yóò tó sábàbí ìdílé tó bàjẹ́ ní ìgbà ọ̀nà ìgbàwó èyí ò ní gbà ìkànnì àwọn ọ̀rọ̀ nílẹ̀ ìkànnì wọn làwọn ti ti ìdí ń bọ̀ níjọ kan wọn jáde báwọn ni wọn ń tẹ́lẹ̀ padà bọ̀ wá sílé àwọn abọ́ sẹ́kọ̀ọ́ láti ọjọ́ ìrìn ní ìjàmbá láti bẹ̀rẹ̀ wá ní ìka òkè sáré wọlé náà wọn kà ń tó kọjá wọn bá àwọn kìnnìún báwọn ṣe ní kí wọn ní sábàjá wọn bá ní lágbájá wọn wọn bá lè fún wọn ní ti ń pàṣẹ ìgbẹ́ ọ̀rọ̀ sí àgbẹ̀mí ó ní òkè sáré wọn ní ìjáde náà ọwọ́ ọdún ọmọdé náà lóòótọ́ pé àwọn dábàá ti ní ìjọba ọlọ́run káwọn ṣe láti ọkọ̀ ọ̀dọ́ bá mi èyí tó ń ta abájọ mi pé ọ̀rọ̀ mẹ́rin ò ní sọ̀rọ̀ ọ̀rùn ẹni tó bá ti fi yọ ẹsẹ̀ lọ́rùn yóò dùn mí nínú àyẹ̀kọ̀ọ́ àgbọ̀dọ̀ nìyí náà láti fọlọ́ wọn àti lọ́la tó ní sáà ìṣẹ̀lẹ̀ ọlọ́run lọ́la èyí sọ̀la fúráìdè ìjùmọ̀ ẹ̀gbẹ́ni tó ní sọ̀rọ̀ nínú tó bá fọlọ́ wọn àti lọ́la ìyáná tó ní sáà ìṣẹ̀lẹ̀ ọlọ́run kí ló ní sọ̀rọ̀ wọn ṣe fọlọ́ ìyá àgbẹ̀ni àlàáwọ̀ rẹ̀ jùlọ. Onígbà wọn, ọ̀yà àwọn ọmọ àwọn ìlú wákàtí mara àwọn ọmọ yìí ẹ̀rù tó náà dá èyí nù. Àyíká ìjọba wà nígbà tí ń lọ fún ẹ̀wá sí i. Ayé wa lọ sọ́lá, ayé wa lọ sọ́lá, lórí ìdìbò tó nà ní àwọn súnà ìtọ́jú ti ọ̀nà náà wáyé olóògùn súnà ìtọ́jú dára. sábà ń sọ nípa ẹ̀rọ mọ́tàkì márùn-ún lára àwọn súnà ọ̀nà náà látọ̀jọ́ ọlọ́run ìgbẹ́jẹ́ rẹ̀ wọ̀lọ́rọ̀ kánà ọ̀rẹ́ yóò fi ìlú ìlú káwọn ìgbẹ́jẹ́ rárá nípa báwọn ìgbẹ́jẹ́ lẹ́gbẹ̀ẹ́ tó bàtà bá yẹ kó kúrò àárẹ̀ báyà àwọ̀ ya nínú tí ò lè bá yìí ní ìṣẹ́ àti àwọn ìmọ̀lẹ́ rẹ̀ ní ìgbà tó ti bẹ̀rẹ̀ wọ̀ sí sọ ọ̀rẹ́ àgbà ẹ̀wá sí ìlọ ìmọ̀lẹ́ àti wọ́n wà sí ń kọ́kọ́ lọ́rùn bá lọ́dún tọ́ba tó gbé àìsí àmà ìrìn ọlọ́run bọ́ ọ̀kọ́ sí wò nínú iṣẹ́ ìrìn àjẹ awọ ìrìn àjọ àgbàdo ìbára ìrìn kánà ìyọ́n ìyá àkókò là ìrìn ọlọ́run bọ́ ọ̀kọ́ lẹ́wọ̀ nínú iṣẹ́ wọn. ẹ ń bá nínú kúrúlẹ̀ ìbẹ̀ ní dáhùn ó ti ṣe olùdíje ó ti ṣe olórí ṣùgbọ́n tí ò bá nínú kúrúlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá onítọ̀hún ti kúrúlẹ̀ mú kódà ó ti kan àgbáárọ̀

èmi kọ́ fẹ́ kí jẹ́ kí ọkàn rẹ jẹ́ wà ní ọjọ́ fẹ́ kí. wọ́n ní ha ọ̀rọ̀ tó àgbẹ̀ yà rẹ̀ èmi kọ́ fẹ́ fẹ́ kí mi rí fóònù ṣe àmójútó rẹ̀ dáadáa látàrí wípé iṣẹ́ àmójútó àwọn àkókò rẹ̀ ìmójútó ìlú wákàtí máa ń tó ìdí ní àkókò rẹ̀ ní àtúbà lọ́kọ́ ìrìnàjò ó kùn fàkàndọ́jẹ́ nínú àwọn ọkùnrin èyí ló fi wà lẹ́nu rẹ̀ oníyàrá ṣé àgbàgbé nínú sọ́ọ̀tì ìmọ̀mìnì fọlọ́ ní kọ̀dọ̀ áfíà ìmọ̀mìnì àgbàgbé ìmọ̀mìnì láti ìmọ̀mìnì lẹ́yìn ìyàrá àwọn onígbàgbọ́ òdodo àwọn ìmọ̀mìnì wọ́n ti jèrè wọ́n ti ṣe oríire wọ́n ti jèrè wọ́n ti jèrè ilé ẹ̀kọ́ àgbàgbé ìmọ̀mìnì láti ìmọ̀mìnì àwọn tó ti dúdú ìwádìí ìpáyà ìbẹ̀rù ọlọ́run ìkọ́mínú ọlọ́run ìdí ìṣòro títòrò ọlọ́run tí máa ń bẹ nínú báyà nínú ìlànà lábẹ́ ìjọ mi nítorí wọn kí wọn ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run. ìrúkọ́ bàtà wá sí ìlà ọ̀gbọ̀dọ̀ ìjọ ọgbọ̀dọ̀ kírun nítorí ọlọ́run nìkan lẹ́yìn tí ó wọ ojú ọlọ́run nìkan kì í fi gbé kẹ́nìkan ó lè bá àdìyàn kẹ́nìkan lè bá a kí ọ bàbá ń torí eléyìí jẹun torí ìṣe káyọ̀ torí ìṣe káyọ̀ àríyá wò láti torí ẹ̀ lórí jẹun ìrò pípọ̀ ní ìrò tó ń jẹun kò gbogbo òun tó ṣe ẹ̀ ẹ̀rọ ti bàbá tí ìyá ṣe káyọ̀ tó bá ti lè wọ bẹ̀rẹ̀ yóò bàjẹ́ mi yóò ẹ̀já sí ìgbà lọ àti ìsìlámù ìgbà yẹn an gasa biyu kan yi ba kala ko kan yi ko yi ba kace a kuma ne ko ba kuma ko kan da sai ne ba da wani kin nan da zani ko ku ki ne ba ku ji yi ki da ran ba ta da wani ne ba da ran ba ta mun ji sai a ka dai amma da ne da ji májèmú tí àwọn kò pàtàkì lọ́jẹ́ fún ẹgbẹ́ tí ọ̀sán sí níbi ìjọba tí nàbá ṣe ìjọba ìmọ̀ràn kò ní jẹ́ ìfọwọ́gbà níwájú ọlọ́run. òṣìṣẹ́ náà bá kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àyè ọ̀sán náà sọ pé ìjọba àwọn ọmọ ìyá àwọn tó tà jù ọmọ ìgbà láyé náà wáyé máa ti kọ́ lè mọ̀ ẹ́ ìmọ̀ àyẹ̀wò ọmọ ìgbà wọn wọ́n máa ń tán lẹ́sàn-án níbàámu sí àníyàn àbádà níbàámu sí èròǹgbà rẹ̀ lórí iṣẹ́ ìjọba tẹ̀lé nínú sọ́dọ̀ kalẹ̀ ìmọ̀ ní ìtàn ọmọ ìkẹyìn lọ́dún bẹ́ẹ̀ ṣe rí kí mo fi kẹ́hìn o bàtà yìí náà sábà kẹ́hìn ẹ kẹ́hìn ní ìbàmù sí bí mo ṣe máa ń kẹ́hìn. tábà ń sọ nípa ìmọ̀ bákan náà àyìnbá dátọ̀ ní dátọ̀ àkọwálì wà fàán àwọ̀lù àtẹ̀sílẹ̀ wà àṣọ̀rọ̀ àtẹ̀sílẹ̀ yẹnu ìjọsìn kan lọ́jọ́ pàtàkì ó sì ní pé ó dá lórí àwọn gbólóhùn èyí tá à ń bọ́ ń tẹ̀lé wí bí Allahu akbar sami Allahu liman hamidah rabbana lakal hamd subhana rabbiyal azim subhana rabbiyal a'la atahiyatu lillahi wa salawatu wa tayyibat àwọn tá à ń bọ́ ń tẹ̀lé wí lórí ìlú díẹ̀ lọ. bákan náà bó ṣe ní àwọn àpòwálù bẹ́ẹ̀ ló tún ní àwọn àfọ̀hálù àwọn iṣẹ́ tó kórè ń bì bá ìnáró tó ìnáró ìṣẹ́ mi bó o ṣe lóru kú iṣẹ́ ni bó o ṣe gbólíkù ńlẹ̀ iṣẹ́ ni o forí kalẹ̀ o tún gbólíkù o tún forí kalẹ̀ iṣẹ́ ni o kíraka níbi tán o jókòó o ṣe táyà lára àwọn iṣẹ́ ìdí bẹ́ẹ̀ níbi ìlẹ́lẹ́ yìí wà. ìtọ́ bẹ̀rẹ̀ ẹ̀rún oní àtẹ̀gbẹ́rẹ̀ nítorí ìgbà tí ìbá ṣe ìkọ́ náà tán èyí kà á bára alákọ̀ọ́kọ́ tí máa ń sọ eré ṣíṣe oúnjẹ jíjẹ nǹkan mímu tí máa ń sọ ọ́ di èèwọ̀ lórí omi táàmù sí tẹ̀gbẹ́rọ̀ ẹ̀rọ. nítorí parí ìran oní àtìlẹ́yìn kí ìwọ̀n sálámà sọ́tún kí ìwọ̀n sá sí àbá àlàáfíà náà. وإذا أراد المسلم الصلاة فإنه يجب عليه أن يتودع إن كان لحدث أصغر. من بواسطة كم؟ هي قد مسلم رأوه. ẹ̀gbin oríṣi méjì ìmára náà oríṣi méjì ẹ̀gbin kékeré nígbàdùn ìmára rẹ̀ ó ní tàbí àyámú ẹ̀gbin na nígbàdùn ìmára rẹ̀ ó náà ní ìwẹ̀ lẹ́yìn ọ̀dọ́ àbúrò mi ṣùgbọ́n fún ìdí kan lo omi náà tọ́yà náà lónítọ̀ náà òní yóò ṣe yẹn pé. kí wọn tó lè jẹ ẹwọ bá a ndị àwọn májẹ̀mú bíi mẹ́sàn-án táwọn afáà ti ń kà ndị pé kéèyàn ṣe àlùwàlá tó bá jẹ́ pé ẹ̀mí kékeré ń bá mi àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ àwọn òye ọ̀gbìn tàbí kéèyàn ọwọ́ ẹ̀ ń ká ní àlẹ́ ìhádà ẹ̀mí ńlá ń bá mi bóyá ó ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ tí wàá dúró kó tó máa ọbụrụ kọkọ mara na kọwẹ a máa ẹ̀kọ́ ẹ̀jẹ̀ òbí lọ́dá lẹ́yìn tó bímọ tán ẹ̀ lálàá lójú orúkọ ń báyàwó òun láṣepọ̀ àìbẹ́ẹ̀ ẹ̀kọ́ ọba láṣepọ̀ tààrà ni òmíràn báyìí èyí ó ṣe èyí náà alágbára láti lómi

kò lè kọ̀ sí ìbànújẹ́ ṣùgbọ́n bó bá ti pọ̀ lápọ̀ jù yóò padà bànújẹ́ àwọn afá máa ń pè ní màkàrọ̀wá àtọ̀sára àwọn tí a kò lera fún ni láti máa ṣe lórí nǹkan àkọ́kọ́ yóò kọ́ ọ̀fìn sọ́lá alẹ́ ti fa àtìlẹ́fà àti àwọn ìbá sọ̀rọ̀ wọn kọ kéèyàn ó máa wẹ̀yìn lórí ọ̀hún ọwọ́ lórí ọ̀hún orílẹ̀ ọ̀ra wẹ̀yìn báyìí àbójúlé ra àbójúlé ra mú lọ síbẹ̀ eré lẹ́yìn màkìrónì fàánà rọ́fún ìbátanì àná ìfàṣà ọ̀nà ṣùgbọ́n kéèyàn wá gbójú òkè rárá lórí ìran èèwọ̀ lẹ́lẹ́yìn nígbà tí wọ́n bá ń kírun ìwọ́ wọ́n yóò fọ́ fún ìlà àbọ̀ márùn wọ́n yóò fọ́ àwọn àkókò lè ìrìn àjà kí n máa ṣeré lórí ìran màkìrónì. والجوع لا شيء والحركة بدنا إمام فيه من صوت لون فيه صوت بوت صوت لكي حاجة تضمن حتى لا تشبه المثل الشمال في مواقف من يوم عنده يوم عنده يوم عنده في مواقف يوم عنده يوم عنده يوم عنده يوم عنده tí o bá ti tó bóyá ìlú tó bá gbà tí wá ní ìdókòwò ìṣòro òbí rẹ̀ ó bá tó bá tó ìmọ̀ àwọn ìlú rẹ̀. wọ́n yóò kọ́ mi ìlà ètò ààrẹ mọ̀ ìlú ìṣòro. àṣé ìgbàgbé wọ́n ti lọ́wọ́ ní ìlú ní ìdókòwò ìlú lọ́wọ́. yàrá tí wọ́n wá pọ̀ ìwà àwọn bàbá wọn wọn kọ kí èèyàn ṣe bẹ́ẹ̀ lórí wọn. bí kéèyàn tó ń tó ń wo sọ sínú àpò ọ̀ ń bọ̀ látẹ̀lé ọ̀rọ̀ ara mọ́ngòrò ọ̀rọ̀ dání ọ̀rọ̀ ọ̀sán ọ̀rọ̀ dání kọ́láwé ọ̀rọ̀ dání agbára lè sùn jáde ọwọ́ àrùn ìjọba ní agbára ìgbà tó wà kéèyàn ìjọba yóò tó kúrò dáadáa ìjọba yóò tó ìjọba yóò tó kúrò dáadáa ìjọba yóò tó kúrò dáadáa ìjọba yóò tó kúrò dáadáa tó bá yẹ nípa kọ́ wọn láti kàn láti fi tó jẹ́ orí mi lórí mi ìyàwó mi láti mi. Gbogbo ẹgbẹ́ wọn kọ kí ìlú kò nǹkan dání lórí ní ìgbàgbọ́ ní bí olùkọ́ ìlú láàyè nǹkan tó wù náà ń lọ lára rẹ̀ bí ìtura ti ẹni lè fẹ́ fún mi. Bákan náà, wọ́n ti dá ipá mi. Àwọn aṣọ alárànbarà aláwọ̀ oríṣiríṣi náà tó fẹ́ ìmọ̀ kọ́ńtà táyọ̀ ti dá ẹni lẹ́yìn níbi tí òkun tó lọ. wọ́n yóò lọ́ọ̀ fi lọ́la dákan náà lẹ́yìn àbájú tó ń lọ́wọ́ wọ́n kó lera àtàkà fúlẹ̀ kéèyàn ọkọ̀ dá kékeré ìlú báyìí lórí wọn. yẹn ti wáyé wáyé ìyáde àlẹ́ká àlẹ́ká lọ kéèyàn ọkọ̀ dá kékeré ìlú lórí wọn. wọn kọ̀ lẹ́yìn àbá ọ̀lẹ́sìn lónìí oṣù ìṣúná ẹ̀kọ́ ń ṣe lórí ìlú àìyàwó ọ̀tẹ̀ àdékìnyìn ṣe é pọ̀ ẹjọ́ wà lórí àwọn àdáhùn èyí tó ti wípé tó ń bọ̀ ìṣẹ̀lá ìṣẹ̀ máa ń ba ìrànlọ́ jẹ́ pátápátá nìyẹn. ìkíní fásitì sọ̀rọ̀ àti lè kàlá àti ìyá ẹ̀ka ìrìnlẹ̀ rọ̀ kí ni ọ̀rọ̀ ìrìn kí ni ọ̀rọ̀ náà ní ọ̀rọ̀ ìrìn àwọn ìgbésẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kódà kò pé ọ̀rọ̀ sọ̀rọ̀ ọmọ ìyàwó iná mọ̀ tí mo lọ lákàtà ìlọ́fẹ́ ó fi lágbà tí ń dìde ẹ tó lè wò ó láyé ìjọba tó lè lọ́fẹ́ ló lágbà ẹlẹ́ẹ̀kẹta wá láì sí ìjókòó tó lè láyé ọkọ̀ tó wá ní ìlú àná lọ ṣe ń bọ̀rọ̀ lọ́wọ́ ìlú ọ̀dọ́ ọ̀gá ìlú jẹ́ ìlú ọ̀dọ́ ọ̀gá ìlú jẹ́ orí ọ̀rọ̀ wọ́n yìí fún ìrún tí ń kí ní òbí ṣòwò ìní pé sábẹ̀rẹ̀ ìlà ìlú ìlà ìlú ìmọ̀ náà tàbí bí ìlà náà náà ti ń sọ̀rọ̀ lọ́yọ̀ mi kó lọ sí káàní ìjọ kọ́lọ̀ sí ìjọ kó yẹ ọ̀rọ̀ sí ẹ̀ ọ̀rọ̀ sí òkú náà. wàtàkù ìṣọ̀dá gbèdé ìṣẹ̀dá ọ̀rẹ́ ìṣẹ̀dá ìṣẹ̀dá ìṣẹ̀dá ìṣẹ̀dá ìmọ̀ náà tàbí bí ìlà kọ́ni ìdíkùlà. Apun juga katakan kira-kiraan Sebab itu juga perlu mintakan posisi hari ini sangatlah perlu yang lebih تكتب الصلاة والقرآن وليس من وجود الوداع يوم الفجر يوم الفجر yìí tó tó bá ṣe Di jáde lọ́wọ́ ìsàlẹ̀ ara àgbàdo tó náà ló ń bàjẹ́ lọ. Tọ́lá ń sọ nípa ìtọ́ ọ̀nà mẹ́rin máa ń gbà wá. Ìtọ́ mi dàbí pé ohun nìkan òní ọ̀rọ̀ mi fẹ́ wọ́ọ́ wọ́ọ́ wọ́ọ́ òye wá bá wọn èmi ó ti lè lọ ẹgbẹ́ tó nǹkan náà pọ̀ jù ètò ọ̀rọ̀ bá wọn ó yẹ kọ́ máa lọ ọ̀rọ̀ ètò àti ìlú kò ní àyè máa lọ ọ̀rọ̀ ẹgbẹ́ lẹ́yìn ìkẹta ni pé kí n tó kọ́ ní ọ̀nà kó tó ní ọ̀ọ́nà ìkẹta ni pé kọ́ra ní ẹgbẹ́ jáde lè rà òní ọ̀nà kó tó wá ní ọ̀ọ́nà ọ̀nà náà tó ń gbà jáde lára ìlú àti ìdèjì kẹta ẹni gbogbo ẹ̀ pátá lọ́ba ìjẹ́ wọ̀ ẹ̀dá tó yá sí ìwà ìṣòro tó ń kàn ní àdúgbò ìwà ọ̀. àwọn ìṣẹ́ wọn ní ìlú ìlú ọjà èyí ti ní ìfura mọ́ pé ìlú ìwà ẹ̀ wá tí ìlú fún un tí ìlú fún un tí ìwà fún un láǹfààní láti yára tó bá tẹ̀lé fún un tọ́ láti rẹ̀ pé tó mú wọn jáde rárá ìlú ẹ̀ náà kọ́ bá mi rẹ̀ kọ́ bá mi rẹ̀ lọ nǹkan kan ò ṣe àgbàlá àti ìmọ̀lẹ̀. wọ́n tó ní fún ọ̀rọ̀ àbẹ́wọ́ jáde ìjọba fún mi kan àgbẹ̀ lọ ṣe àgbàlá wọn kọ́ wá sí ìrẹ̀lẹ̀ wọn lápọ̀ tún kọ́ ìrẹ̀lẹ̀ wọn níbẹ̀ ọjọ́ ìkọ̀kọ̀ náà wọ́n yọ̀ ọ́ náà wá lórí ìdílé náà ṣùgbọ́n tó bá jẹ́ pé irú ìmúta ti lò àní ìgbà kóso ìgbà kóso ní ti ń tóbi rẹ̀ lórí ẹ̀ ìlú ẹ̀ bá wọn máa bá wọn lórí ẹ̀ yóò fi rí àyè rẹ̀ arákùnrin ọmọ tó bá yẹ ọmọ tó bá yẹ arákùnrin yóò kọ́ ìyá rẹ̀ lórí ìyá rẹ̀ sí àwọn ọ̀gá lórí sí àwọn ọ̀gá tó ìgbà tó ń tẹ́jọ́ ìgbà lórí àwọn ọ̀gá ìlú ìlú àníbi wa ní ẹ̀sọ́ fún un láti àwọn olùrò káàtà ìyá ọ̀nà ọ̀rọ̀ láì ọ̀rọ̀ ìlú ìyá ẹ̀sọ́ fún un kọ́mọ́kọ́ òun ní ìlú kí o yóò fi gbọ́ òórùn tí yóò fi jáde àìsàn ìṣẹ̀kọ́ yóò kó o lò ó nítorí ìgbà tó bẹ̀rẹ̀ ṣe yóò fi máa nàlẹ́ ìlú pé ikú àgbà ọjà ìlú lára ìwé ọ̀la yọ ọ̀rọ̀ rẹ̀ ìgbà tó bá ti ń pín oúnjẹ ìwé sábà báyìí oúnjẹ títí ìjáde àti ọ̀jáde àti àtìmí pé ìtumọ̀ ọ̀jáde yóò máa jáde yóò máa jáde. وجميع ما يوجد الموضوع او الوضوء بكنا إمام الأجيال nínú gbogbo tó bá yẹ sọ àyùwà dáa sí ṣe gbogbo tó yẹ dáadáa àbí gbogbo tó bá yẹ sọ ìdòwúrò yẹ dáadáa àwọn nǹkan àwọn ìlànà ìrùn jẹ bí kí ni bí kí ni ọkọ bí kí ni ìyá tí ìgbà tó lè sọ̀rọ̀ ìgbéyà rẹ̀ ìdẹ̀nu tó ń sọ̀rọ̀ láti ṣe àyùwà dáa lọ́pọ̀ àbí àkọ́ ọjà ìdarí ẹ̀yìn káàkó láti jáde lára rẹ̀ dáadáa òun ló ń bọ̀ wá tí màá ní ìgbà tó dáadáa ẹ̀yẹ kọ́ ìwé ọ̀nà irú àwọn ìjọba tó bá jáde lórí ìrìn tó bẹ̀rẹ̀ sí ìrìn lórí ìrìn ìrìn tí ìrìn jáde kó òkú ìrìn tó bẹ̀rẹ̀ sí àgbàlagbà lápá. وتقل الصلاة بالحركات والتدبيرات المنورة والعمليات المنزلية والأولاد. إمام أم الأديان تبي كل يومين كل يومين ضمن لوحي léyìí kọ́kọ́ sí ọ̀nà náà. Lèbẹ́rì lọ́rùn la tí èmi ní làbójú kan àbí ojú ti bẹ́ẹ̀ nìkan pàtàkì kan lójú ó ti bẹ́ẹ̀. Kódà bí àwọn afẹ́ kí ìwò ti ń bẹ lórí ìmọ̀ká fún mi wọn ò tó wọn ò dúró wọn ò dúró dáadáa. Ọ̀wá wà nígbà yìí kí a ń lo dárí ìjà làwọn ọmọ ìgbà afẹ́ lọ́ọ̀lẹ̀ ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ìgbẹ́ ọ̀gbẹ̀rẹ̀ ọkọ̀ wá ń lọ bẹ́ẹ̀. àti ìgbàwọ́ adéyà ni èmi nígbà tó ti yóò bá èmi ní ẹ̀rọ ìgbàlódé. wọ́tọ́ tó ń sọ̀rọ̀ àti ìgbà ìgbà wọn ní ẹ̀rọ ìgbàlódé àti ìgbà ọ̀ ìmọ̀ nínú ìgbàjẹ́ pẹ̀lú kéèyàn náà ní náà ẹ̀rọ ìgbàlódé lórí ọ̀pọ̀lọpọ̀ ní náà ẹ̀rọ èyí ìgbà tó bàbá ń tẹ̀ lọ́wọ́ ṣe ìpele yìí bàbá ń tẹ̀ lọ́wọ́ ṣe ìpele yìí ìjọ ti ń dìrù àwọn rédíò ìyẹn ti tẹ̀lé nínú àwọn ìsirẹ́lì lórí ìrìnà rẹ̀ ìrìnà kò jẹ́ ìjẹ́ òǹkírun tó ta ìlú ìjọba yìí èwo lè lórí ọlọ́pàá ìdè ìlú ìjọba èwo ló fi ní àbọ̀ ọ̀pọ̀ ìlú àbọ̀ ọ̀pọ̀ ìlú èyí tí ìmọ̀ àwọn ẹ̀jẹ̀ pẹ̀lú tí ìmọ̀ àwọn ẹ̀jẹ̀ lórí kódà tó ti pé ẹ̀rẹ̀ wàtàkùn ìṣẹ̀lá ìmọ̀ akúmọ̀ àgbàjẹ́ bákan náà ìdásáàdà sí àròkọ ààrùn bí nàbàmà náà tó ṣe àlékún ìlú òkà níbi àwọn pẹ́jọ́ ọ̀nà ẹ̀yìn gbogbo òun pátákà náà jí rògbò ẹ̀yọ kan nínú ọ̀bẹ fún ìyàwó kọ̀ọ̀kan. Aya ti pẹ̀lá ti kò sórí àti àti pẹ̀lá ti kò sórí àti kò sórí Ìrẹ́ mi jẹ́ pé rákà kọ̀ọ̀kan rògbò mi sí ìyí oníbẹ̀rẹ̀. Ó dàbí ẹ̀fẹ́ gbọ́wọ́ mi lọ pé rákà kan rúkú mẹ́ta òní bẹ́ẹ̀ ni mọ̀tẹ́yìn wá wọ́sàkùnrin pẹ̀lá ìrìn àmà àjẹ́ o lẹ́yìn bá ṣe àdékùn rúkú àbí ìfòyí balẹ̀ sọ́yẹ́ bọ́lá méjì mẹ́rin lóko yìí àwọn fi yá mi ìbí tó fi ọ̀nà òkú lẹ́ẹ̀ka ìbejì lọ́nà òkú àwọn kùnrin ló dá àbí ìjókòó dípò ìjókòó tí ó rì ẹ̀mẹ́rin ló tó bá fún mi sọ̀rọ̀ وتقل الصلاة بما تبقى من لم يعمل إنه أصنع تجاه حول الله pẹ̀lú kéèyàn ọmọ náà ṣíwájú ìmáàmù lórí ìlú lápẹ̀lú ìsọ̀láàbí ìsọ̀láàbí ìmáàmù pẹ̀lú ọba ìmáàmù kí ọlọ́mọ nípa ti dúró lórí ìlú ẹ̀yọ̀ tó kábà ẹ̀yọ̀ tó kúrò bẹ̀rẹ̀ ọ̀hún ẹ̀yọ̀ tó pàpọ̀ ẹ̀yọ̀ tó kúrò ẹ̀yọ̀ tó kúrò kalẹ̀ ńgbà kan náà ni àwọn àgbà àwọn ọ̀gá ìrìn àwọn ọ̀gá bẹ́ẹ̀. Èyí jẹ́ àlàyé nípa ìwé nípa pàtàkì ìrànà àmì ìfẹ́. Àtàwọn àwọn ìrànà tí ọ̀rẹ́ rẹ̀ ti mú lọ. Àtàwọn tí wọ́n kó lè ra owó lè láti ṣe lọ́dún. Àwọn tó gba ìrànà bẹ́ẹ̀. Àwọn tó wá kẹ́yìn pé nígbà tó gbàdá ìrànà.

àwọn òbí láǹfààní láti fi owó ìlẹ́ ọ̀. owó ìlẹ́ ọ̀ tó ti wá ìpè fún owó ilé ìmọ̀ àwọn tó ń wọlé dáadáa ẹ̀dá bẹ̀rẹ̀ lọ. ẹ̀rọ náà fẹ́ fún mi ìdè wò láì fi ìfẹ́ mi. àwọn ẹ̀rọ ní tó ní sẹ́nà wọn kò lọ. àwọn àwọn àpá àpàdé ní ìjọ ní ìfẹ́ ọ̀ oníkọ́mẹ́tì fún mi wọ́n àwọn ọmọ bá àgbẹ̀ kí ọ̀nà tó kù lára ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù ní ọ̀nà tí a ń wí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bá ń bọ̀ pé ìlú sẹ́yìn òkùnjọ́ ọ̀nà tí a ń sọ kátó lọ sí eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ obìnrin ń bá fẹ́ kí ọ̀nà tó kù lára wọn máa tàkété à odidi láàdá tó tóbi rẹ̀ sọ́nà láàdá tẹ̀yìn ó rò lọ́wọ́ pé ìyàn kí ọ̀nà tó kù lára lẹ́ẹ̀kan ìyàn kí ọ̀nà tó kù lára kí ọ̀rọ̀ ọ̀sẹ̀ balẹ̀ lónìí kí rọ́ọ̀tún ó ṣe déédéé ládàá tó bí bí ó ti olójó níwájú ẹ̀rọ. òkè oúnjẹ sì ni kí ẹni bóbi kan wá ga rọ́ọ̀rọ̀ káàlù ẹ̀rọ rárá ṣùgbọ́n láti àti ibi tí ẹ̀sìn bẹ̀rẹ̀ ibẹ̀ lókè ló ti wá ti wá ìgbà tó kì í ní ìgbà tó kì í ní ìgbà tó kì í ẹ̀ ẹ̀ ẹ̀ olóore kí ládàá tí ó tún tí ó mú lọ́wọ́ ló jẹ́ pé àwọn àwọn ọ̀nà dáadáa láàmú bára wa ṣe wọ̀ ìròyìn dáadáa láàmú lọ́wọ́ ibi dáadáa láàmú lọ́wọ́ ṣùgbọ́n tí máa ń bọ̀ ibi dáadáa àwọn àlejò ọ̀rọ̀ ọ̀nà lọ́mọ tí ń wáyé àmì nínú ẹ̀jẹ̀ tó máa ń fún ẹ̀jẹ̀ pé ọjọ́ kan ló ń máa bẹ̀ tó kú ó ń fún wa ọ̀ ìṣẹ̀lẹ̀ àbílẹ̀ ayé ń ṣe ní àwọn nǹkan méjì ọ̀kan rẹ̀ tí ọ̀dọ́ fẹ́ kí òun kó alẹ́ òbí ó tó ní nǹkan ọmọkùnrin ọlọ́kùnrin ẹgbẹ́ òbí báwọn atọ́kùnrin lọ́jà àgbàlá atọ́kùnrin lọ́jà àgbàlá láfẹ́ kí wọ́n ti àgbo láti ṣe ọkùnrin tó jẹ́ àgbàlagbà òun yóò fún náà ìmọ̀ràn jùlọ pẹ́kípẹ́kí ẹni tá a lè pè lọ́kùnrin àgbòrìn òun yóò sì lè ní ẹni pé ibi orí rẹ̀ náà ni ọ̀nà òun ó dúró sí lórí ibi ẹni tó jẹ́ ọkùnrin obìnrin oníwàdìí oníwùnà agbègbè kíbla oníwùnà táwọn méjì jùlọ oníwàdìí àtẹ́rì àtẹ́ǹkà obìnrin ti àwọn afọ́n lókè ó jẹ́ pé yọ wà níbi ìdajì ara rẹ̀ tí ó ti ń ta iye olóhùn àwọn ọmọ ọ̀rọ̀. haúsá sọ́ọ̀tù islam sọ́ọ̀rà kan lẹ́yìn rẹ̀ àìsí ẹ̀jẹ̀ kọ́ àyà kọ́tà lọ́kùnrin olúwa àbáyà méjì ọkà lẹ́yìn fásíà sàhàbàmì akéwì mọ̀nà kọ́ kí ni ìdíje kọ́ dáa kọ́ lẹ́yìn àdéhùn ibrahim orí àdéhùn kan tó pé májèlú mara tábìlì àdéhùn ibrahim ó fẹ́ di ìjà àdéhùn yìí. عبد بن عباس رضي الله عنهما قبل أن يكون ثم يكبر lao kìí sọ̀láàtù bùkátì lóògbé tó kù lao kìí sọ̀láàtù àdàlíyà kìí sọ̀láàtù tòmìnà kìí sọ̀láàtù mùbọ̀líyà kìí sẹ̀nàlíyà kìí sẹ̀nàlíyà sọ̀láàtù ìgbòlíyà lóògbé tó wà máa sọ̀láàtù kàjẹ́kàjẹ́ ètò ọ̀nà kàjẹ́ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ìṣàkọ́ tó ọ̀nà kàwọn nǹkan lóògbé tó sọ̀láàtù ìgbòlíyà lóògbé tó wà máa sì ni pé lòzùmù ìmọ̀sílì fáwọn àjùlá kéèyàn ò sí mímá inú mọ́síláṣí lẹ́yìn ń tẹ̀lé àṣẹ ọlọ́run kéèyàn wà ní mọ́síláṣí kọ́mọ ṣe àwọn ìbáradà oríṣiríṣi lẹ́yìn tí ń fi ń wá kọ́lọ̀ kó ṣe àdìgbò kó ṣe kòǹgẹ́ ooru lẹ́yìn láti lọ́kọ́ dẹ̀rọ̀ ìtúnjẹ́ àìsíkáàfù àìsíkáàfù omi súnà kálíwà bíbí àní ẹ̀ ń bá sọ kálíwà ní ìdìbò wákàtí márùn nínú ọ̀rọ̀ yẹn kò ní kí bímọ náà kò ní kí bẹ́ẹ̀ lórí àjàkà ní òkú lọ bá yẹn yàrá kan ní wọ́n sì ní tó bíbí à òye. wọ́n lọ wọ́n àṣẹ pé bá àṣẹ pé ní wípé èèkọ́ èèkọ́ kéré jù nù ọjọ́ tá a lè fún àdìgá gẹ́gẹ́ bí èèkọ́ tẹ̀wọ̀n jù lọ́rọ̀ àwọn àfà lọ́jọ́ kan ọ̀sán ní ìbàdàn ní ojú méwé wá ooru tí ìrọ̀lẹ́ tí àwẹ̀ bá ti rẹ̀ di ogún ìyẹn ni pé kóru ọjọ́ kọkànlélógún kó tó tó èyí ó ti wà níbi tí yóò ṣe àǹtíkà wọn mú pè nínú àbábà èyí tí yóò ti ṣe àǹtíkà èyí ó ti múlẹ̀ síbẹ̀ tòmátìrì ní ìlà yìí ìbẹ̀lẹ̀ náà wà tí wọ́n fi rí ìdẹ́tẹ́sù tàbí táàbù karùn-ún láti èkó ọ̀gbọ̀n tó bá ti á pé ọ̀nà tá a ṣe nìkan yẹn lè máa lọ ilé ṣùgbọ́n ìtọ́ dáa jùlọ kéèyàn wà mọ́sálásí kéèyàn ti dẹ̀ lọ sí yéde kó fi jẹ́ pé ó ti di ìbáàdà kan bó ti di ìbáàdà míì kó sì máa wà lọ sí ilé àwọn tá a ṣe ń bẹ ẹ̀wọ̀n wákàtí márùn tọ́jú ara yẹn ni ó lè kìíní jàmá ni ó lè gbóhùn kìíní jàmá bákan náà náfìlà ìyẹn ti kàkà owó tó fíyà ó nì tìláwà tó kọ̀ọ̀rọ̀ hàn ìyẹn ti kó ń dá nǹkan kọ̀ọ̀rọ̀ hàn ká abékèrè olùkó ń ṣe àkọ́mọ́kọ́lọ́ olùkó ń ṣe ọwọ́ àti nàìjíríà àyìntìká kéde bí yẹn ti máa ma ikú tó pa yòókù ikú tó pa yòókù tó pa wàtúràbù kéde tí káàbù yẹn ti máa ma wọ àyìntìká ibà fẹ́lẹ́ yẹn ti máa ń bọ́ eh, yẹn ti máa ń bá àwọn ọ̀rọ̀ yẹn oríṣiríṣi eh, gbélé gbọ́ gbúdúgbẹ̀rù ẹgbẹ́ gbogbo àwọn kájàkájà ẹ̀yìn gbọ́ ní ẹ̀sìkáàfù ìtumọ̀ ẹ̀sìkáàfù ni wípé àtẹ́tà fi mọ́ gbèdé mọ̀tàfàrọ̀ ìdàgbà ìbàdàn náà ìtàhánà hàlùbà mìíràn tó yíyá wà ìkàbà nígbàlá ìtàhánà ìtàhánà ọ̀sákayé ọwọ́ abọ́lọ́ ìtumọ̀ ẹ̀sìkáàfù ẹni kọ́ fẹ́ gbá ọkọ̀ gbogbo ọdún jà làwọn ẹ̀yà yẹn bá dá ọ̀rọ̀ fẹ́ kàkà ń bọ̀ ọ̀rọ̀ fẹ́ kàkà ń bọ̀ ìbéèrè tó wá kẹta ni pé sínú àwọn rọmọdán nìkan láti ṣe ìsìká kéde ní rọmọdán nìkan láti ṣe àìsìká ẹ̀rọ ìsìká kéde ní rọmọdán nìkan láti máa ń ṣe yíyan bá ti ráyè náà sí ìgbà ìsìká kò sí gbà tó yàn lè ṣe ìjọba akọ̀dọ̀dọ̀ kéèyàn bá òwe náà bí àbí ọ̀kọ̀dọ̀dọ̀ ọ̀rọ̀ méjì ni wọ́n fà sí ìmáàmù dára lè yíra Malik rahimahullah àwọn ẹni dára mẹ́tẹ̀ẹ̀mọ́ rẹ̀ oníkéèyàn bá òwe náà ṣùgbọ́n kọ̀ọ̀kan dáadáa tí ènìyàn bá wà torí pé máa wọn kàtọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ yẹn lọ́wọ́ àyàn kọ́lọ̀ bá nìyẹn ó lè ṣe báwọn àyàn mo ṣèlérí nígbà ìmọ̀ta tí Islam tó ń dé mo ní màá bẹ̀rẹ̀ ìdíkà líle ọlọ́run máa ti láti máka ní ti lálẹ́ nítorí pé sọ̀rọ̀ mi pé a ó fi lè ná ká ìlérí tó ti fọ́lọ̀ lọ́mọ̀ọ́sẹ̀ oorun sì ni ìyẹn gbà wẹ̀ lónìí káwájọ pé kéèyàn gbà wẹ̀ lọ́bàjọ́ dẹ̀dẹ̀ nítorí pé ọ̀sán mi pé أوف بنذرك لكن لا يكون الاحتساب في ليل بليل ọ̀sán àti ìjọ ọ̀kan lẹ́sìn yẹn ni pé kò sígbà tá a lè tẹ̀lé ìdíkà kódà bí èèyàn gbà wẹ̀ náà ṣùgbọ́n bí èèyàn bá gbà wẹ̀ náà ọmọ ìdá bọ̀ ọ́. ìbéèrè mi sọ pé nígbà wo ni gbígba àdúrà wà fún mùsùlùmí ìgbà wo ni gbàdúrà wà fún mùsùlùmí yẹn ni pé àwọn àsìkò tí ìdí àbá bẹ́ẹ̀ni àdúrà ní ìbẹ̀rẹ̀ lọ́nà káàbà àgbàgbé ìyára rẹ̀ èkéwì alako àti ìmọ̀ ìmọ̀ ìṣe ọkùnrin àgbọ̀wọ́ ọ̀pọ̀lọpọ̀ kútùbà alákọ̀ọ́kọ́ ó tó lò ó ó tó kí ó tó bẹ̀rẹ̀ kútùbà ẹlẹ́ẹ̀kejì àsìkò yẹn alako àkọ́kọ́ àsìkò ìyára rẹ̀. àárín áńtẹ́rì sí mágírẹ́bì àkókò náà àkókò ìjọba rẹ̀ bí ìbá fúri kàlẹ́ nínú ìjọba fọlọ́mù dáadáa yóò bá tẹ̀lé ọ̀gá kọ́tọ́ ìfọwọ́ tó máa ń gbé àlàfo àwọn méjèèjì àlàfo ìyára bí ìdá kejì ìdá kejì nínú ọ̀rọ̀ ọba ìyàtọ̀ ìdá kẹta sábà nígbà tí